nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah ti abdulmalik mujahid ti ilé ìtẹ̀wé darussalam tí wọ́n gbé jáde hadithi náà ni hadithi tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé kullukum ra'a kullukum ra'a kullukum ra'in gbogbo yín pátá ní adarun jẹ wa kullukum mas'ulun an ra'iyyati gbogbo yín la sì gbé léèrè mọ̀sùlù ẹni tá a bí nìyí àárọ̀ ìyá ti nípa àwọn tó ń dájẹ́ àlè ìmáàmù rọ́ọ̀ìn ìmáàmù rọ́ọ̀ìn ni wọ́n mọ̀sùlù á sì bí òun náà ní ìyá ti yìí nípa àwọn tó ń dájẹ́ wà ọkùnrin náà fi háàlì ala fún àwọn ará ilé tiẹ̀ wà mọ̀sùlù ẹni tá a bí ti nípa àwọn wàlìmẹ́rì atụrụ ìyàtùn obìnrin náà adarin jẹ̀lú náà sí ha zawjiha lórí dúkìá ọkọ ẹ̀ nínú ilé ọkọ ẹ̀ náà wa mas'ulatun ẹni tá a lòun náà á ń rọ èyí àti àhà nípa àwọn a ní kó dajẹ́ wal khadimu ọmọ ọ̀dọ́ náà ń kọ́ ra'in òun náà jẹ́ adarin sí lórí ànọ̀rọ̀ ìyẹ̀tì nípa ìtòníta ni kò dájẹ́ wà kú lókun gbogbo yín pátá rọ ìyìn àdàrànjẹ nìyí wọn mọ sóòlù ní tá bí nìyí o àbèrè lọyìn ọ̀rọ̀ ìyẹ̀tì nípa tẹnikẹ ìdájẹ mutafakun ali imam bukhari àti muslim ló gba àdìsí yẹn wa tí ìmáàmù làwọn ń bá lọ àtọ táwọn ìmáàmù mọ́ṣáláṣí àsọ àtúwábọ àlè ìmáàmù ìtumọ̀ táwọn aláṣẹ aláṣẹ táwọn onímọ̀ àṣàlàyé wọn lánàá àwọn bíi ẹgbẹ́ bíi league of imam fans musoya àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣàlàyé làkàn mọ́ wá bí àpẹẹrẹ ni kì í ṣe pé ó yà fojú sùn wọn àbá ṣùgbọ́n àṣàlàyé kó lè yé wa pé àwọn wo là ń pè ní àwọn aláṣẹ tó ní mímọ́ bí àwọn ẹgbẹ́ irú Saudi Arabia ń sìn orílẹ̀-èdè Saudi Arabia wọ́n ní ayéhatul kibari lil ulama ayéhatul kibari lil ulama senior scholar committee senior scholars committee ẹgbẹ́ tàbí àkójọpọ̀ àwọn àfáà àgbà fún orílẹ̀-èdè Saudi Arabia tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwọn ní ìjókòó tí ó gbé yẹ̀wò àwọn náà adarí ni wọ́n wọ́n sì ti ní lajinatu daima lè ifta hmm, standing committee on Islamic issues anyway níta ń ṣàlàyé ń bẹ̀ àwa fẹ́ bọ́ sí àwọn olórí gangan tí wọ́n jẹ́ aláṣẹ àwọn tìjọba àkọ́kọ́ ń tá a fẹ́ sọ nípa tiwọn ó ní tá a kọ́ sọ nípa ti imam pẹ̀lú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam tanabi ni ma min abidin yastarihi allahu ra'iya yamutu yawma yamutu wa huwa ghashun li ra'iyatihi illa harama allahu alayhi aljanna mutafaqun alayhi hadithi abu ya'ala maqil bin yasar hmm? tó ló ń gbọ́ tí ó jíṣẹ́ ọlọ́run ti kí àtọ́lá ọlọ́run bẹ́ẹ̀ fún sọ pé kò ní sí ẹrú sìn ọlọ́run ọba kan ẹnìkan tó jẹ́ ọmọ ẹ̀dá lórí ilẹ̀ tá a fi ṣe adarí lé àwọn kan lórí ó wá kú níjọ́ tó kú lẹ́ni tó ń tan àwọn èèyàn rẹ̀ jẹ lẹ́ni tó ń yan àwọn èèyàn rẹ̀ jẹ àyàfi kí ọlọ́run ó ṣe àlìjọ́nà léyìn àwùlé wà fún. akọ́ńgbà bẹ́ẹ̀ sọ ń pa àwọn aláṣẹ òun ní ìtànjẹ ti a ti sọ̀rọ̀ àfitàfù lásọ̀ tìtànjẹ yẹn ṣùgbọ́n tí mo tún fẹ́ lò níbẹ̀ lónìí bíi tìtànjẹ yìí ni ká máa purọ́ fáwọn èèyàn pé gbogbo wa níjọba tẹ̀bá sọ nǹkan kan fún ìjọba ní gbogbo wa náà níjọba gbogbo wa kọ́ níjọba kì í ṣe gbogbo aláṣẹ ibi tá fi mọ̀ pé gbogbo wa kọ́ níjọba ni wípé ṣé àṣẹ wo làwa pa tó múlẹ̀ fún àpẹẹrẹ à ń ṣe kólẹ̀ kó dọ̀tí lórílẹ̀‐èdè nàìjíríà nísìn ní ọjọ́ sátidé tó wá kàn oṣù àwa lápàṣẹ à ṣe jáde àwa kọ́ níjọba gbogbo wa kọ́ níjọba àwọn kan lọ́lọ́run ti sáàyè yẹn àyè àdarí tó a ṣàlàyé yẹn lánàá inshallah ta'ala nípa tí ìmọ̀ táwọn èèyàn jẹ a sì máa wọn àpẹẹrẹ wa àsọ̀rọ̀ kódà sọ́dí bí àwọn head of higher institutions academic institutions and allied institutions bí àwọn research centers tí wọ́n mọ̀ táwọn uh, staffs academic staff jẹ́ kí o want to give the impression there is no money ọlọ́run ìjọba dẹ̀ ti fún wa lówó ẹlẹ́ẹ̀kejì ó ní ìmọ̀ jẹ́ ẹni tó burú tó le koko mọ́ àwọn èèyàn hmm, tàbí tó ń fara ní àwọn èèyàn aṣáájú ò gbọ́dọ̀ jẹ́ tó ń fara nìyàn rárá ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó sọ pé sami'tu Rasulallahi sallallahu alaihi wasallam yaqulu fi bayti hada olóhùn gbọ́ tó jẹ́ ọlọ́run ọba ń sọ báyìí nínú ilé òun yìí kí lànàbì ń sọ ànábì ní Allahumma man wala min amri ummati shay'a fashaqqa alayhim fashkuk alayhi wa man wala min amri ummati shay'an فرفق بهم فرفق به anábìrọ̀ Muhammad sọ̀lọ́lá yí àwọn àìṣà ní òjíṣẹ́ ńlá tíkẹ́tọ̀ là ń lọ́hùn bẹ́ẹ̀ fún sọ pé ní Allahumma ìrẹ́ Allah ìrẹ́ ọlọ́hun man wala min amri ummati shay'an ẹnikẹ́ni tó máa ń darí nǹkan kan náà lámọ̀ rí àwọn ọjọ́ mi yìí nǹkan kan nù rẹ̀ shay'an láfi ṣàdarí lórí ẹ̀ ìyẹn yóò fi hàn pé kì í ṣe overall leader kì í ṣe president nìkan òdodo minister òdodo ps òdodo directors àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fa ṣàkọ́ àlehìn ló bá ń fara ní àwọn èèyàn ṣàkọ́ ló bá ń fi ara ní àwọn èèyàn ó mú kan lé kókó fún wọn fáṣukù kalẹ̀ ba mi fara ni òun náà. pàmòwálé amínà amúrí ọmọ ti ṣe à ẹ̀dá bá sì fi ṣàdarí ẹ̀ lórí àwọn ìjọ mi kankan nù rẹ̀ farfakọbíhìm ló bá ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn a farfakọbíhì ọlọ́run bá mi ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn bá ń fọwọ́ ẹ̀ lẹ́nu sọ ẹlẹ́ẹ̀kejì yẹn pọ́ìntì kejì yẹn kàkọ́kọ́ ni ká máa ta àwọn èèyàn jẹ ká mọ̀ fún wọn ní impression pé ó sòwò ká mọ̀ sọ pé ó sòwò ìrọ́dẹ̀ là ń pawọ́ wa àtàwọn oríṣiríṣi ọ̀nà tá a ti ṣàlàyé ẹlẹ́ẹ̀kejì ni pé ìmọ̀ burú ẹlòmíì tó bá ti dé ipò báyìí agbára máa gan ni yóò kà máa ṣe tó wù ni gbogbo ẹni tó bá ti ń fara ni àwọn èèyàn tó wà nípò àṣẹ anábìíní ọlọ́run bá fara lèun náà ọlọ́run ní wà lára ọlọ́run ní wà lára ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ nínú ẹgbàá wa nínú ọ̀rọ̀ rẹ̀ náà ah, ànábì sallallahu alaihi wasallam hadithi عائد بن عمرو رضي الله عنه أنه دخل على عبيد الله بن الزياد ولن أراكم تعداقوا عائد بن عمرو olóhùn wọlé lọ́sọ́dọ̀ sàbí tá ń pè ní òun lọ́sọ́dọ̀ sàbí tá ń Ubaydullah bọ́nù ziyad fakọ́ọ̀lá làwù ó wá sọ fún pé ayé bùnà rẹ ọmọdé mi rẹ ọmọdé rẹ ọmọ mi kékeré inni sami itu rasulallahi sallallahu alaihi wasallam yakul mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá ń sọ báyìí pé inna sharra ri'a'i al-hutamatu fa iyyaka an takuna minhum muttafaqun alayh inna sharra ri'a sharra ẹni tó burú jùlọ nínú àríà ìmọ̀ jẹ́ adarí ìmọ̀ darí èèyàn alẹ́kùtọ́mọ̀ òun làwọn ajẹni nípa yọ̀látà hatimu tá wọ́n gé ni wọ́n smash nǹkan kò sí tó kàn láti lè jẹ́ president bá àbò jẹ́ gọ́vnà yóò kàn pàṣẹ ni hmm? ìmọ̀ jẹ́ àwọn èèyàn nípa gbogbo àwọn èèyàn máa bẹ̀rù fa ìyá àkàntàkùn nàmínú ṣọ́ra o wọ́n sì jọ́kan nínú wọn ìyáàká ṣọ́ra ẹ̀ǹtẹ̀kù nàmínú kò jọ́kan mọ́ àwọn tó ń jẹ́jẹ́ ní pa hmm? nítorí náà àwa mùsùlùmí tó bá jẹ́ adarí ò gbọ́dọ̀ jẹ́ adarí ajẹnipa kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ní àwọn èèyàn lára kò dọ̀ jẹ́ ẹni tó ní wọn lára kò dọ̀ jẹ́ ajẹnipa àwọn ẹni tó bá jẹ́ aláṣẹ ẹ̀rí. ojúṣe àwọn aláṣẹ ó pọ̀ ọ̀kan nínú ojúṣe wọn òun ni déédé ṣíṣe déédé ṣíṣe hmm. déédé ṣiṣe, èkejì ni dáadáa ṣiṣe. al-adlu wal-ihsan Allah ta'ala sọ nù suratu Nahli. sura ẹlẹ́ẹ̀kẹrìndínlógún sura sixteen aya ninety ọlọ́ni inna Allaha ya'muru bil adli wal ihsan sura sixteen aya ninety dájúdájú Allah ta'ala <clears throat> ó pàṣẹ al-adlu ká ṣe déédéé tá a tún pè ní ẹ̀tọ́ ṣíṣe wal ihsan àti iṣẹ́ rere hmm? tàbá wọnú suratul Hujurat wa aqsitu sura forty nine sura ẹlẹ́ẹ̀kọkàndínní àádọ́ta. aya nine wa qasitu ẹ ṣe déédéé inna Allah yuhibbul muqsitin ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn tó ń ṣe àlàyé bi <clears throat> gangan ni a ṣe ń ṣèjọba nínú Islam àwọn èèyàn á fún wọn á tún máa ṣe wọn. hakin ká fún kálukú lẹ́tọ̀ọ́ tiẹ̀ ó ní wọ́n ń pè ní déédéé sílẹ̀ kọ́kọ́lọ́pọ̀ fẹ́ ṣe déédéé yẹn máa lónìí àwọn máa pẹ̀rẹ̀ kékeré kan wà ìlú kan wà táàmù ìlú yẹn àwọn èèyàn tó ń gbé bẹ̀ tá a bá wo òǹkà wọn wọn ò ju ọgọ́rùn-ún márùn-ún lọ five hundred ìlú kejì wà àwọn èèyàn tó ń gbé bẹ̀ tá a bá wo òǹkà wọn àwọn jẹ́ five thousand ẹgbẹ̀rún márùn. àwa wà nípò àṣẹ àwa fẹ́ kọ́ ní tí wọ́n ń pè ní hospital ilé ìwòsàn ilé jẹ́ ilé ìwòsàn ńlá èèyàn wá wòye pé hmm, torí kó jẹ́ lu mi tàbó jẹ́ lu ọ̀rẹ́ mi tàbó jẹ́ lu olólùfọ́ ẹ̀ mi àwọn èèyàn ọgọ́rùn-ún márùn-ún ló sì ń pè bẹ́ẹ̀ àwa lọ kọ́ ilé tó yẹ ká kọ́ sí ìlú tí àwọn ẹgbẹ̀rún èèyàn márùn-ún ń gbé a ṣe déédéé níbẹ̀ yẹn rárá a ò ṣe déédéé níbẹ̀ yẹn rárá irú ẹ̀ ló wá pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà níbi ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làwọn ìjọba ti kọ́ sáwọn lómìn tí ò ní wúlò wọ́n kàn kọ́ kalẹ̀ ńbẹ̀ ibi tó ti wá wúlò ò ní ṣí síbẹ̀ eléyìí náà máa ń ṣẹlẹ̀ sáwàtà wà ní àwọn ààyè ìdarí kọ̀ọ̀kan tí èyí ṣèjọba tó kè é bóyá àwọn ni director ní ministry of education ìlú yín oko ni ọlọ́run ló dá ọ síbẹ̀ gọ́ọ̀mẹ̀ntì approve pé kí wọ́n kọ́ àwọn schools ní táwọn níbi táwọn èèyàn wá pọ̀ sí tí wọ́n ti ní bùkátà sí classes ò ní kọ́ òun nítorí pé ó jẹ́ lóyún ẹ̀wà lọ́kọ̀ àwọn oníwà máa gbé bẹ́ẹ̀ mo rí rẹ̀ rẹpẹtẹ lákòókò mo ti ń sọ̀rọ̀ àwọn àgùntàn ni ó máa sùn yàrá kàwé àwọn ewúrẹ́ ni ó máa yàgbẹ́ síbẹ̀ tí ó máa sùn bẹ́ẹ̀ wọn kàn kọ́ kalẹ̀ ń bẹ̀ ni tàbáwádé náà ló gangan tí wọ́n ti ní bùkátà sáwọn yàrá àkàwé ẹ̀rí gbogbo ẹ̀ yóò wà dilapidated gbogbo ẹ̀ ó ti bàjẹ́ àwọn ọmọ ò ní ríbi jókòó sí ṣùgbọ́n tá a bá dé àwọn ibi tí wọn ò ti ní bùkátà sí yóò lọ wà ń bẹ̀ torí pé àwọn èèyàn ò ṣe déédéé àwọn èèyàn ò ṣẹ̀tọ́ èèyàn sì ń bẹ lábẹ́ pé ẹmu fẹ́ kí ìlú mi develop àìmọ̀ kan ló bírù yàn àgbẹ̀tà àìmọ̀ kan bá ti wà wàhálà ni wàhálà gidigidi ni kọ́lọ́mọba kò ṣàánú wa gẹ́gẹ́ bí àwọn èèyàn tí wọ́n làwọn fẹ́ kí development yóò dé ìlú wọn bóyá ó wà nípò gómìnà tó bá fẹ́ dá yunifásitì ilẹ̀ yóò afọ́ yunifásitì yẹn yóò fọ́n kán torí pé yóò wò pé tóun bá ní kò ń gbé sílùú àwọn èèyàn máa sọ̀rọ̀ pé kò bá mu yànnúdà àwọn ò ṣe multi campus yóò kó nira bájọba nípa ìnáwó hmm? gbélé e síbi yà fún káàkiri yóò bá yóò dà lámọ̀rí àwọn èèyàn rú yunifásitì yóò wá gbówó lérí gégége nítorí ìfẹ́ ẹnu tiẹ̀ kò ní ṣẹ̀tàn ẹ̀hẹ́sán ní tí wọ́n pè dáadáa máa má pẹ̀rẹ̀ kékeré kan wa èèyàn jẹ́ gómìnà ìpínlẹ̀ kan títí ojú ọ̀nà tí mọ́tò ń tọ̀ kò dà ṣùgbọ́n ìjọba àpapọ̀ ló ní ọ̀nà yẹn ilé ìṣẹ̀lẹ̀ nípínlẹ̀ wa ń gbà kan ó ti pẹ́ ní ó jẹ́ kí n sọ yẹn ojú ọ̀nà tó wá láti ọ̀wọ̀ wá sí àkùngbà lọ sí Àbújá tí n bá ń bọ̀ ní kárẹ̀ láti ọ̀wọ̀ nígbà yẹn ọ̀nà yẹn ò dáa rárá 1999 to 2000 and eh, ṣe 2003 ọ̀nà yóò dá àwọn ìjọba tó wà ń bẹ̀ ń gbà yẹn wọ́n gbé fanboard àkọlé wọ́n lọ gbé síbẹ̀ pé sorry this road belongs to the federal government àdìlò ni wọ́n ń ṣe yẹn déédéé ni wọ́n ń ṣe yẹn torí pé ìjọba àpapọ̀ ló kúkú ní kì í ṣàwọn ṣùgbọ́n wọn ò ṣe dáadáa àwọn wo ló ń gba bẹ̀ sí federal government ló ń gbà síjọba àpapọ̀ ní gbà àwọn tí wọ́n ń kó ọjà bọ̀ láti oko lọ sílé wọn gbọ́nà yẹn àwọn aráàlú ló ń gba bẹ̀ ìjọba yẹn yẹ kó ṣe ojú títì yẹn ìyẹn ni wọ́n ń pè ní dáadáa ṣíṣe torí báwọn èèyàn yẹn ló ń gba bẹ̀ kò ní sọ pé ó fẹ́ dúró ọ̀nàpẹ́ àwọn ìjọba àpapọ̀ lónìí ìwé máa ń sábà ṣẹlẹ̀ nílùú ìyá ò máa àwọn aráàlú local government ní tó lè ṣe ó lè ṣe o yóò ní federal road ni ọ̀nà ìjọba àpapọ̀ kọjá nílùú ìlú ẹ̀ àwọn aráàlú tiẹ̀ ń lò ọ̀nà yẹn wá ní kòtò kékeré kan tó jẹ́ pé tá a bá já yanrin títà méjì sí àwọn èèyàn ò máa lò dáadáa kò ní já sí títí tọ́nà yẹn ò fi gé sí méjì kódà àwọn ò tún lọ fọ̀rọ̀ wa lẹ́nu wo àwọn oníròyìn lórí tẹlifíṣàn lórí rédíò àwọn akọ̀ròyìn yóò ní you see that road belongs to federal government we have written them several times We have made inquiries to them, that inquiry to them, we have appealed that the federal government should come and repair this portion of the road. Allah tìjú. Nígbà tí kò yé, ní tí wọ́n ń pè Islam sọ pé Ehsan wàá lọ wọ́n bá fẹ́ ṣe construction àbí reconstruction àbí repair ìbọn kékeré tó kò tó yẹn lọ bu yẹ̀pẹ̀ sí tipa méjì inú sálárì ẹ̀ gan ó ṣe àmọ́tẹ̀ tí ì sọ pé owó tìlú tó wà ìyẹn ni wọ́n ń pè ní ẹ̀sán ìyẹn ni wọ́n ń pè ní dáadáa nínú iṣẹ́ ìjọba ọlọ́run kò fún alágbàáyé rẹ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam hadithi abu maryam al-azdi radiyallahu arákùnrin oní anahu qala li muawiya radiyallahu anhu ó sọ fún muawiya tí wọ́n pé muawiya náà òun náà ṣàdarí lẹ́yìn ìgbà tí ali buna radiyallahu ta'ala tó ṣe aláìsí pẹ̀lú pé màtáyà hmm, ni ṣahidi ni hmm, wọ́n pa ali náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pa usman gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pa umar bin al-khattab abubakar nìkan òun ló kú fún rẹ̀ tí wọ́n pa nínú àwọn khulafa rashidun anabi hmm, sì ti sọ alaka rasul wa siddiq wa shahidan nígbà táwọn àbí wà lórí òkè ah, lórí òkè isbir bina ya hira alaka rasul alaka rasul wa siddiq wa shahidan hmm? lókè yẹn mi anábì ní farabalẹ̀ rẹ̀ òkè ó ń bẹ lórí rẹ̀ lónìí òjíṣẹ́ ọlọ́run àti siddiq olododo wa shahidan àti àwọn ṣèyídí abubakar bẹ́ńbẹ́jọ́ náà ó ní siddiq ṣahidani tí ń bẹ mẹ́ ìjọ́nà ni Umar bin Khattab àti Usman bin Affan Umar ń kírun lọ́wọ́ ni wọ́n á gùn lọ́bẹ̀ ń tiẹ̀ ẹni tó gùn lọ́bẹ̀ wọn fẹ́ mú ó pa àwọn èèyàn bíi mélòó kan ó ti gbà tí wọ́n dá bí alikimba àbò kí wọ́n mú báyìí wọn náà tún parí Usman ilé tiẹ̀ ni wọ́n pa sí àwọn tí wọ́n wá láti mi sọ̀rọ̀ wọn láwọn afẹjọ́ sùn mọ́kútà lọ Usman Ali ibn Abi Talib ńlọ kú fàǹtì ẹ̀ kọ́nà ni wọ́n ti lọ ta lọ́fà pa ju ọkọ̀ lu hmm. ọlọ́run anụwa ṣàánú wa fe kan fẹ́ lò ń bẹ̀ onípínlẹ̀yìn Ali Abi Talib tí wàhálà tún ṣẹlẹ̀ nípa pété ní òjò lórí Muawiya al-Azabiyi ó wá ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul gbogbo tí òjíṣẹ́ ọlọ́run ọba tí kí àtàlọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún ti ń sọ báyìí pé man wallahu lahu shay'an min umuri al-muslimin ẹnikẹ́ni tí ọlọ́run ọba ìlẹ́kọ̀ọ́lá tó bá kó ìjánu nǹkan kan náà láwọn ọ̀rọ̀ ìmùsùlùmí rí lọ́wọ́ wàláhù subhana ó fi wọ́n ṣọ̀gá ó fi wọ́n ṣàdarí fàtàjàbàdúnà hajatihim subhanallah ó wá kọ̀yìn sí bùkátà àwọn ìhìtájábà kéèyàn bá ní ìhìtájábà yàtẹ́jìbú bí máa na kéèyàn ó fi nǹkan kan dí gàgà ara rẹ̀ ó lọ kọ̀yìn sí láti tú sí ó kọ̀yìn sí wọn nípa bùkátà wọn hmm? dúnà hajati ní tó jẹ́ bùkátà àwọn tó yẹ kó mójútó kò mójútó wàhálà ti im wàfákìrì im. Hmm? àti àwọn ìṣòro wọn tí wọn ní o àtàrí ní wọn o kò kán kò dá sí ihtajaba Allahu duna i wà khallatihi láti i wà fàkìrì yawm al-qiyama òun náà tó bá di jọ́ gbìndín al ọlọ́run kẹ́yìn sí bùkátà àti ìṣòro àtàyìn rẹ̀ lọ́jọ́ ìdí ni àdìsí wa ni fàjáàlẹ muhawiyatu rọjùlẹn jáàlẹ muhawiyatu rọjùlẹn alahawa ìjìnàf bí muhawiya radiyallahu ta'ala ni bó ṣe gbọ́rọ̀ ìbáyìí ó kàn yẹn nìkan ni pé kó máa mójútó dúkìá ní bùkátà àwọn èèyàn bóyá mínísítà ni ọ̀bọ̀yà advice eh, mínísítà ni. Hmm? take care of people's uh, Bukata, nípa àwọn tó ń pè ní bùkátà <laughs> àwọn nǹkan tá a ní àwọn nǹkan tá fẹ́ hmm? people's needs take care of it ó yànyàn kan kó máa mójútó lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbọ́rọ̀ ànábì yẹn so nítorí náà déédéé àti dáadáa gbogbo ẹ̀ náà làwọn náà máa ń gbọ́ lónìí ní ìsìn mínísítà wà torí lómi ni àwọn ti yan mínísítà bẹ́ẹ̀ ni directors ti wa. special advisers wa. senior special advisers tún wà àwọn advisers wa. gbogbo ibi tí wọ́n wá yàn wá sí ní ìsìn dàbí ànábì wa ṣe sọ máa ń wà láwùlọ ṣé ẹ̀yin ò kí ń ṣe tá à ń pè ní al-imamu am tàbí yín tí ń bẹ lọ́dọ̀ yín kì í ṣe al-imamatu al-amma ẹ̀yin ò kí ń ṣe overall leader ẹ̀yin ṣaṣáájú pátápátá lókè ṣùgbọ́n wọ́n ti wọ́n ti fún yín ṣàdarí nǹkan kan nínú àlámọ̀rí àwọn ènìyàn mo rò pé ti yé nǹkan kan náà àwọn àlámọ̀rí àwọn èèyàn yẹn tó o bá wá mójútó tó o kọ̀yìn sí tàbó takété sí tàbó kà sí tàbó bìkítà fún ọlọ́run náà ò ní bìkítà sọ̀rọ̀ rẹ̀ níjọba ìdí àwòkí àwọn kò ní kà ọ́ sí torí náà ní tí mo àwí àṣẹ yìí principle of governance mi ní ṣẹ̀ríà Islam fi lélẹ̀ á yan àwọn èèyàn tí ó máa mójútó bùkátà àwọn èèyàn di needs àmọ́ wọ́n ní ìsìn ìwọ ni wọ́n wá fi sí president ti jókòó sáàyè tí ẹ ti fi ọ síbẹ̀ gbogbo ohun tó fi wá ṣiṣẹ́ ló ti béèrè tí wọ́n ti kó ọ lọ́wọ́ bóò ló ṣe wá ṣe ní tí wọ́n ní fún àpẹẹrẹ ń sìn àwọn míín wà ní relief ministry of relief àbí kí ni wọ́n pè é àwọn tó máa ń respond àwọn tó yẹ pé tí àjálù bá ṣẹlẹ̀ ok tí àjálù bá ṣẹlẹ̀ àwọn tó mójútó ibẹ̀ ni wọ́n wà nígbà tó àjálù ṣẹlẹ̀ bóyá atẹ́gùn gbélé nígbà tó jò fẹ́ mọ́ bẹ̀rẹ̀ àjẹkùn ká ilé lọ ó ká àwọn òrùlé ilé lọ páànù lọ ó wá síbẹ̀ lóòótọ́ ó tèkì dátà sùn ọ̀daràn àwọn èèyàn sáré wá àwọn tí ilé wọn kọ́ eléyìí páànù ẹ̀wó eléyìí kìíní kan ṣe páànù eléyìí atẹ́gùn gbé lọ eléyìí ilé ẹ̀wó gbogbo ẹ̀ lẹ́kọ̀ kalẹ̀ ẹ ti lọ claim lọ́dọ̀ federal government wọ́n ti wá fún yín lówó yẹn ìgbà tẹ́ wá dé ẹ̀ ń ráṣàn rẹ̀ ni ẹni tẹ́ ẹ kọ wípé ìdí páànù ìyẹn pé bọ́ǹdù páànù mẹ́wàá ní olùfúnlé ẹ̀ hmm? méjì péré lẹ́fun ẹ sì ti fi gbowó lókè ẹ ti kọ́ ẹni tó jẹ́ pé ilé ẹ̀ wó ni hmm, ẹlẹ́ràn lọ́wọ́ pẹ̀lú five thousand pẹ̀lú one hundred thousand naira nígbà tó jẹ́ pé two million lẹ́kọ̀ọ́ pípẹ́ fún gbogbo wọn ni wọ́n fi sign, ìgbà tí wọ́n ń sáìn yẹn blank blank sheet ni wọ́n sáìn sí ẹ̀yin ò lọ tẹ̀ǹtẹ̀ fẹ́ tẹ̀ sí ẹ ti gba signature wọn náà máa ń ṣẹlẹ̀ ní seminars wàá lọ seminar àwọn tí wọ́n fi ṣe aláṣẹ ń bẹ àwọn adarí ibẹ̀ yẹn wọ́n ní kí wọ́n fún àwọn èèyàn lálàáwáǹsì transport claims gbogbo oríṣiríṣi claims ó yẹ kẹ́ni kọ̀ọ̀kan rí fifty fifty thousand naira five five thousand lẹ fún wọn wọ́n sì fi sign ẹ̀yin ó lọ kọ fifty fifty thousand ìyẹn one hundred as ten di seminar fifty thousand times one hundred fifty thousand times ten yóò di five million times hundred eh, fifty thousand times one hundred fifty million ṣùgbọ́n àwọn àbí zero yes fifty million ló máa jẹ́ fifty thousand five million <laughs> fifty million ó wá lọ fún ẹnìkọ̀ọ̀kan five thousand times hundred fifty thousand five million so fifty million ó lọ forty five million ní wọ́dà sápò yẹn bẹ́ẹ̀ mélòó kan lẹ̀ sí wà ń díẹ̀ ní tí wọ́n ní kẹ́yìn náà mójútó kẹ́ ẹ̀ darí nìyẹn ẹ̀ ṣe déédéé ń bẹ̀ ẹ̀ ṣe dáadáa. Mm, ẹ̀yàn ń pè ní national emergency relief something ó ní àwọn tí wọ́n mójútó àjálù yẹn wọ́n á kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ àbá àwọn tó wà ní ministry of agric ní adp agric development project ẹ ti lọ sóko àwọn outstation staff yín hmm, àwọn tí wọ́n wà ní àwọn extension workers ẹ ti gbà wọn àwọn tó ṣe agric economics àwọn tó ṣe agric extension gbogbo wọn lẹ́gbàá wọ́n ti wá fún yín report ẹ ti kọ report kalẹ̀ fún ìjọba wọ́n ti wá fún yín ní àwọn materials táwọn èèyàn ní bùkátà ẹ tún lọ tà ẹ wà máa bú ìjọba tókè ìwọ náà ànábì ní ṣé à ń nǹkan kan ní òmùrì nínú àlámọ̀rí àwọn ènìyàn tí wọ́n gbélé wọ náà lọ́wọ́ níbi ànábì sọ pé mò ń rí mùsùlùmí nínú àlámọ̀rí àwọn mùsùlùmí ṣùgbọ́n ká ń sọ ni pé nínú àlámọ̀rí àwọn èèyàn náà hmm? nínú àlámọ̀rí àwọn èèyàn torí pé ó wà nù hadithi tá a kọ́kọ́ kà yẹn mọ́mìn abdi yẹsẹ̀rì lọ́rọ̀ ìyẹtẹ̀n ẹni yóò tọ́lọ́ ń fi ṣàdarí lórí àwọn kan pé kó máa dàwọn jẹ́ anábì ń bẹ̀ yẹn sọ pé mùsùlùmí àbí mùsùlùmí pòròpódì yẹ ṣe déédéé ẹ̀ pọ̀ àwọn ministries mo mọ̀ mọ̀ sọ àwọn ti eléyìí nítorí pé àwọn ọmọ ìyá wa wà nú àwọn eléyìí hmm, àwa tá a jẹ́ mùsùlùmí a máa ń wà níbẹ̀ àyè wá kà á sí bí ọ̀gá ọlọ́pàá commissioner of police inspector general of police hmm, ìwọ ni inspector general ni ìwọ ni dig deputy inspector general of police aig assistant inspector general of police commissioner of police eh, àwọn boys wọ́n lọ fún operations allowance developer federal government ní kí wọ́n fún wọn wọ́n ní ká fẹ́ ní kọ̀ọ̀kan ní twenty five twenty five thousand hmm? ẹni tí wọ́n sign five five thousand lẹ́pẹ́ fún wọn twenty orí ẹ̀ kó sápò ni àbáwọn army generals hmm? ilé ìta ń ṣe ń sìn lọ́wọ́ àwọn boys ni wọ́n ní kí wọ́n fún wọn ni wọ́n ní táwọn kan bá fẹ́ sọ̀rọ̀ pé ọ̀gá is we are hard with twenty five twenty yes yes twenty five thousand naira That 5,000 we gave you, you know, you are fed, huh? Then we fuel your vehicle. Then we took care of so many things. Okay, yóò bá wọn sọ òyìnbó. Oúnjẹ tẹ ẹ jẹ, irọ́ nípa o. Oúnjẹ yẹn ìjọba àpapọ̀ ti sọ ọkọ̀ fẹ́ ni o. Inú làwọn fi ra oúnjẹ fún wọn. Àwọn ọkọ̀ tẹ kó lọ làwọn fi repo sí àti nǹkan kan oríṣiríṣi. Ó pọ̀ bẹ́ẹ̀, ó pọ̀ ní military, civil defence police army nítorí jẹ́ nsọ eléyìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ya mùsùlùmí pọ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí káwa náà fi lè má jẹ́ kan lára wọn ká lè má jẹ́ kan lára wọn wọ́n tún ń jàǹbá àwọn ènìyàn ọlọ́run kò ṣàánú wa hmm? ẹ̀rí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ́ ó ní sàbàátún yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluh àwọn méjì kan bẹ́ẹ̀ ní àdìsí àbú rẹ rà kọlọ́wọ́n bàbá nìyọ níṣẹ́ àwọn méje kan ń bẹ ọlọ́wọ́n bó ṣì jìbò wọn hmm. ọlọ́wọ́n bá máa da bòòjì bò wọ́n lábẹ́ bòòjì rẹ̀ jẹ́ ọmọ làbí ńlá níjọ́ tí òjì sí bòòjì kankan ìlà zìlò àyàfi bòòjì tiẹ̀ ẹni àkọ́kọ́ tànàbí kọ sọ̀rọ̀ náà ni ìmáàmù náà rí lónìí bánàbí ṣe kọ sọ̀nà aláṣẹ adarí tó ń ṣe déédéé tó ń ṣẹ̀tọ́ láàrin àwọn èèyàn ọ̀nà ànábì kọ̀kọ̀ sọ àdéhùn Bukhari àti Muslim tọ́lọ́n kò ṣàánú wọn ọlọ́run kò ṣàánú wọn hmm. bẹ́ẹ̀ náà làwọn àtàwà nípò adájọ́ àwọn náà ń darí innal muqsitina inda Allahi ala manabiri min nuri alladhina ya'diluna fi hukmihim wa ahlihim wa ma walu ẹ̀rí anabi sallallahu alaihi wasallam àdéhùn Abdullahi ibn Amr bónilẹ̀ as kọ́lọ̀ yọnu sí bàbá àtọ̀mọ́ ó ní dájúdájú iná lòmọkọ̀sìtìn àwọn olùmẹ̀tọ́ àwọn tí wọ́n máa ṣe ẹ̀tọ́ ìdàlọ́ lọ́dọ̀ ọlọ́run àlàmọ̀nà àbírí mi núrú ó máa wà lórí mímbàrí ìmọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run alladhina ya'diluna fi hukmihim àwọn tí wọ́n ṣe déédéé nù dájọ́ wọn wọn áhàlì màtí lọ́dọ̀ àwọn ará ilé wọn wọ́n máa wà látàwọn tí wọ́n darí lé lórí ibi tá a fẹ́ lò ní àwọn tí wọ́n darí lé lórí yẹn ìmọ́lẹ̀ ni àga ìmọ́lẹ̀ ni wọ́n wà níjọ́ gbèdé àkè àwọn ọlọ́run kò ṣàánú wọn. nítorí náà iṣẹ́ àdúà ni ká máa ṣe àwọn tá a jẹ́ olórí. ànábi ni khiyaru a'immatikumul ladina tuhibbuna umra yuhibbunakum wa tusalluna alayhim wa yusalluna alaykum. àwọn tó dáa jù nínú àwọn adarí yín nínú àwọn aláṣẹ yín tó lóore jù wọn <clears throat> làwọn tẹ ẹ nífẹ̀ẹ́ sí àwọn náà fẹ́ràn yín ẹ̀ ń ṣàdúrà fún wa àwọn náà ń ṣàdúrà fún ọlọ́run kò ṣàánú wa nítorí náà eléyìí ṣe pàtàkì fún àwa mùsùlùmí èyí tí màá fi kásẹ̀ ẹlẹ́nu hadith ó ní hadith Iyad ibn Himar radiyallahu ta'ala anhu tó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul mo gbọ́ tó jíṣẹ́ ọlọ́run bá títà tó lọ́lọ́run bẹ́ẹ̀ mú sọ pé halul jannati salata hadith yẹn mùsùlùmí ló gbà wá àwọn ọmọ àlùbárà àlùjánná ọmọ àlùjánná mẹ́ta ni wọ́n o du sulitani muqsitun du sulitani muqsitun muwaffaqun wa rajulun rahimun raqiqun liqalbi likulli di qurba wa muslimi wa afifun muta'affif du iyali ètò kan wà ní alákọ̀ọ́kọ́ yìí tá à ń lò níbi ọ̀rọ̀ wa du sulitani àwọn mẹ́ta yẹn ànábì wa ní ẹni àkọ́kọ́ òun ni du sulitani aláṣẹ ẹni tó jalagbára tó wà nípò àṣẹ tó sòlítọ́n tó wà nípò àṣẹ mọ́kọ́sì tún tó wá ń ṣe ẹ̀tọ́ tó mẹ́tọ́ tó ń ṣe mọ̀ wá fakún tó sì ṣe kòǹgẹ́ subhanallah ń ṣe kòǹgẹ́ déédéé yóò mọ̀ jẹun àlìjẹ́nà àti sọ lẹ́ẹ̀kan wọn àdìsí ànábì níjọ́ tó kú ó kú lẹ́ni tó ń tàwọn èèyàn rẹ̀ jẹ nípò àṣẹ ọ́. Oh ilá haramallah alayhi janna ọlọ́run sí àlùjànnà lè wọ̀ fún. sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ ń pa àwa tá a jáláṣẹ ní déédéé àti dáadáa ká ṣe déédéé àti ká máa ṣe dáadáa. mo béèrè lọ́wọ́ àwọn àpẹẹrẹ pọ̀ tí mo lè mú wá nípa déédéé àti ní dáadáa mo mú àpẹẹrẹ kan wá láwọn lẹ́kítọ̀ kan tí mo ti ṣe àgbọ̀ nígbà tí mo ń sọ̀rọ̀ nípa admission university fún àpẹẹrẹ medicine nítorí pé èrò pọ̀ tó fẹ́ wọlé kọ́tọ̀ fẹ́ máa háì àwọn èèyàn kan máa ròyìn pé nítorí pé kọ́ọ̀sì yẹn lè ní kọ́tọ̀ fẹ́ sí àì rárá èèyàn pọ̀ tó fẹ́ ṣe ni bíjọba àpapọ̀ ṣe sọ pé education means àwọn ò gbé lárugẹ kan sọ pé anybody tó bá ti ṣe education any course ní education tó bá ti graduate tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba o level fifteen ni wọ́n fi máa bẹ̀rẹ̀ fún wọn <laughs> level fifteen tàbí kan sọ wípé tí wọ́n fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ fún wọn lẹ́nu iṣẹ́ ìjọba is two hundred and fifty thousand naira ẹ bá ti ṣe education ó rí i pé cut off education yóò jù ti medicine lọ ó sì nírò àwọn èèyàn di medicine mọ́ doctor wò èrò pọ̀ ń bẹ ní ìsìn ọ̀rọ̀ kan lọ́rọ̀ kan ṣáájú rí àsìkò that's on a lighter mode ní medicine yẹn àwa gbọ́ nípa ọmọ kan tó wá láti ìlú kan kò sí ọmọ ìlú wọn kankan tó jẹ́ medical doctor rí cut off wa jẹ́ two hundred and ninety ọ̀ka sọ pé two hundred and ninety five ọmọ yẹn wá gba two hundred and forty ẹnìkan ò jẹ́ doctor rí ìlú wọn ó ṣe wàá ìkàdé rí ó ní he ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n two forty ló gbà dáadáa láàṣẹ fún rọ ọmọ yẹn kì í ṣe déédéé déédéé ni pé cut off is two hundred and ninety ṣùgbọ́n two forty ò fẹ́ẹ̀lì yóò kóòpù ṣùgbọ́n torí pé rò pọ̀ la fi lọ mú àwọn the best àmúrú ọmọ yẹn yóò á fún admission for medicine torí pé wọn ò ní dókítà kankan lù wọn tóun náà bá lè kọ́ṣẹ́ òṣègùn tó mọ̀ yóò lè padà yóò mọ̀ ran àwọn aráàlú wọn lọ hmm, yóò mọ̀ ran àwọn aráàlú wọn lọ ìyẹn ni wọ́n ń pè ní ehisan ìyẹn là ń pè ní dáadáa ṣíṣe ọlọ́run ṣàmì wa so idan principle àwọn aláṣẹ nìyẹn so gbogbo àwọn tí wọ́n bá wà nípò àṣẹ láàbì ṣùgbọ́n lónìí àwọn èèyàn ò kí ń rò àpẹẹrẹ hmm, subhanallah pé wọ́n ò béèrè lọ́wọ́ wa nípa aláṣẹ yìí ṣe ní òkè ìdáwọn abúlé fi ń sọ pé wọ́n lọ́ọ́ máa béèrè ipò hmm, tí wọ́n bá fún ọ nípò tí wọ́n bá lọ fi ọ́ sípò lẹ́nu jẹ́ kó béèrè rẹ̀ wò kéèkà ilé àdáọ̀dá subhanallah mo máa ń wo ẹni bá jẹ́ president fún àpẹẹrẹ ní ìsìn kéèyàn jẹ́ president ẹ wo àwọn federal roads tó wà nàìjíríà kò ṣe pọ̀ tó gbogbo àwọn trailer àwọn ajàgbé ọkọ̀ ńláńlá tí wọ́n wá dànù nítorí àwọn potholes nítorí àwọn kòtò tó wà ní títì wọ̀nyẹn ṣé ẹ mọ̀ pé wọ́n federal government ẹni tó jẹ́ lórí president ló wà báyìí gbogbo ẹ̀ ní òjẹ̀jọ́ ẹ̀ lọ́dọọlọ ẹ wo ṣe pọ̀ tó tí ẹ̀ bá jẹ́ governor state ẹ wo gbogbo state roads ẹ wo ayé àwọn ọkọ̀ tí ó dànù máṣíìnì àwọn èèyàn tí ó là accident ẹ wo ẹni tí ń bọ̀ látòkó sohanala ṣàmà alága kanṣu wọ́n ní kí ẹ gírèdì ọ̀nà tó yẹ kó gírèdì ọ̀nà oko ò gírèdì ẹ̀ ó ní kò sówó tẹ fẹ́ fi ra fuel ẹnìkan wá ń bọ̀ látọ̀nà oko ó kó epo dání ọ̀kadà tó gùn ó kó sínú kòtò gbòò bó ṣe kó sínú kòtò kẹ́ẹ̀gì epo jábọ́ ó fọ́ gbogbo wàhálà tó ṣe ó dòfo yóò kọ́ ṣépè iná ni ó fi ṣépè torí kò ní iye kúrò kò ní dáa fún àwọn tó yẹ kó ṣe ọ̀nà èpè ó sì mú tọ́lọ́n kò ṣàánú wa tó náà tẹ́yìn bá fẹ́ jẹ president mo fẹ́ jẹ gómìnà táwọn èèyàn máa ń dùn káàkiri mo fẹ́ jẹ chairman council mo fẹ́ jẹ minister irú ojúṣe yẹn mọ̀ kọjá tá à ń sọ yìí gbogbo àwọn epo tó fọ́ lọ́nà oko yìí mọ̀ ní àwọn tó yẹ kó ṣe títí ibẹ̀ yẹn wọ́n mọ̀ hold responsible wọ́n mọ̀ béèrè lọ́wọ́ ń jọ gbèǹde tí n bá gbàgbé ah, Umar bin Abdulaziz Umar bin Abdulaziz ni wọ́n ló sọ̀rọ̀ ìfọ̀fẹ́sọ̀ yìí pé tírakúnmí kan lọ́nà ṣáàmù tó bá kọsẹ̀ tó bá fẹsẹ̀ kọ́ òkúta tó ṣubú ọlọ́run ó béèrè lọ́wọ́ òun kí lóun wò tóun ò mókúta yẹn kú tí n bá gbàgbé ah, ẹ wo títì kákàn mú títì nìkan èmi tí wọ́n ṣàlàyé kì í ṣe pé ẹ wo bí nàìjíríà ò ṣe dáa kọ́ lèmi ń sọ èmi ń sọ pé àwa tá bá wà nípò àṣẹ wo nǹkan wọ́n ló jẹ́ minister for health wọ́n ló jẹ́ commissioner for health wọ́n ló jẹ́ director ministry of health gbogbo àwọn tó yẹ kó wà lọ́sibítù tí ò sí ń bẹ̀ tí wọ́n sì fún provision rẹ̀ lẹ̀ èyàn ó mọ̀ ṣe kí ni èyàn ó mọ̀ jẹjọ́ ẹ̀ níwájú ọlọ gbogbo àwọn ọmọ tó kú gbogbo àwọn ọmọ tó ṣàìsàn tó ṣàárẹ̀ gbogbo àwọn tí wọn ò rí àmójútó látara pé ò ṣe ojúṣe tó yẹ kó ṣe gbogbo ènìyàn ó mọ̀ jẹjọ ẹ̀ ipò àṣẹ kìí ṣe ipò kékeré o ìlànà bí sallallahu alaihi wasallam ní kéèyàn ọmọ wulẹ̀ máa wà kéèyàn sì má tọrọ ẹ̀ tí wọ́n bá fi èèyàn bẹ̀ ọlọ́run ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí àdúrà tá a ti ẹ̀ ń ṣe ni pé ká débẹ̀ ká lè rí nǹkan kó mi mo ọ̀rọ̀ kan ó pààyàn lẹ́rìn ó sì tún pani lẹ́kún bí tí mò ń sọ ẹgbẹ́ lè mí ni o one two ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ah tí n bá lọ sọ àwọn èèyàn ò mọ̀ <laughs> ó dà mí ní sọ́dọ̀ rẹ lómi tí ń gbọ́ mi ò mọ̀ lé wa yóò mọ̀ ẹni tí mò ń sọ yìí ó bẹ̀rẹ̀ pé tiẹ̀ ti kó kúrò mbẹ̀ wàláì mò ń kọjá mo fi ti ara mi gbọ́ ni o wọ́n ní wọ́n lọ sí ìṣòro ó wá ní ṣàgbọ́n wọn máa ń pe àdúrà fún wọn ni wọ́n ní wọ́n ń pe àdúrà fún wọn gbàdúrà làwọn ń pe àdúrà òun sì ní dùn án onínú àdúrà tí wọ́n á pè mò ń gbọ́ báyìí directly ni òkè pé third person wọn ò sọ fún mi o olúwa sọ pé káwọn máa gbàdúrà pé olúwa bí wọ́n ṣe ń kó wo nàìjíríà jẹ jẹ́ kí wọ́n máa kó jẹ lọ wọ́n jẹ́ kó dúró olùwà ò pé à irú àdúrà wo ni pásítọ̀ ní káwọn máa gbà yìí ó lẹ́yìn tó wà wà lẹ́gbẹ̀ẹ́ ni kó jẹ́ múra sádùn àyẹ̀kú àdúrà yẹn dá o torí tí àwọn tó ń kó jẹ tí wọ́n bá dáwọ́ dúró tí wọ́n kó jẹ mọ́ ó ṣeé ṣe kọ́ ọmọ tiẹ̀ náà ó débẹ̀ lọ́la kò ní rí nǹkan kó jẹ ah olóńkan òpin tòótọ́ ni òǹkan bẹ̀rẹ̀ sí gbàdúrà ni olúwa jẹ́ kí wọ́n kó jẹ lọ́wọ́ wọ́n jẹ́ kí wọ́n dáwọ́ rẹ̀ dúró subhanallah ṣé àkọ́rọ̀ bí wọ́n sọ yìí yóò dàbí ẹ̀ ń fíìmù yóò dàbí ọ̀rọ̀ kọ́mẹ́dì bí ọ̀rọ̀ aláì mò ń gbọ́ ni kì pé life and direct mo gbọ́ tóbìnrin yẹn ń sọ fún kejì ẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ ń sọ sókè mo wà surprise mo wà shocked mo ti gbọ́ kan náà rí inú ọkọ̀ nígbà tọ́rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́kìtì state ńgbà kan tí pásítọ̀ yẹn ní àdúrà tó ń ṣe ní ṣọ́ọ̀ṣì yẹn ó wá láti ìlú kan ni kò ń sọ pé gbogbo olúwa gbogbo tí ó bá ṣẹlẹ̀ tí tòun ò fi dáa jẹ́ kó ṣẹlẹ̀ subhanallah ó ń sọ̀rọ̀ ẹnìkan tí wọ́n yọ nípò obìnrin kan wá padà dókè obìnrin yẹn wá jìnnà nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àwọn tó wà wájú ẹ̀yẹn wọn kílẹ̀ àwọn lóṣù ó wá ní orí àdúrà tí wọ́n ṣe nìyẹn ó gbà fóbìnrin pé àwọn gbogbo tí ó bá ṣẹlẹ̀ títún ó fi dáadé ó ṣẹlẹ̀ subhanallah àwọn ọ̀rọ̀ tí ò bá mu ẹni tí o fẹ́ lọ́wọ́ béèrè lọ́dọ̀ ọlọ́run olúwa mò ń fẹ́ nǹkan báyìí ṣe fún mi tó wáyé pé ní tí ó jẹ́ ó fi dá ní ó ṣẹlẹ̀ kíkọ́ mẹ́ òkú kíyàwó òkú ó tẹ ọlọ́run pé akójú ẹ̀ kan ó fọ́ àbójú ẹ̀ méjèèjì ojú ẹ̀ méjèèjì bá fọ́ àwọn philanthropist ló wà ní wọ́n fún ẹ lówó pé ojú ẹ̀ ti fọ́ àwọn tí ò bá làákà yìí ṣùgbọ́n tí mo kàn lò ní tọrọ kówó jẹyẹ pé àwọn èèyàn gan ò fún níbi tọrọ ìṣèjọba ẹlòmíì tó tó fẹ́ lọ bẹ̀ náà ni kó fẹ́ lọ tó fẹ́ lọ dàbẹ̀rù ó ń wò pé tóun bá dépò yẹn òun ó dọ́lọ́lá òun ó dọ́lọ́lá òun kó ẹ bá rẹ àwọn tó wà nípò àṣẹ tó ń kó millions billions káàkiri owó aráàlú owó olówó ló ń kó kiri anta masoolu an rọ iyàtì wọ́n ó padà bí nípa àwọn owó tó ń kó kì owó ta ni ọlọ́run kò ṣàánú wa àìmọ̀ kan ló sì bì láìmọ̀ kan tẹ́ wà nípò àṣẹ kí ló fẹ́ fowó ṣe ṣé oúnjẹ ló fẹ́ jẹ àbómi ló fẹ́ mu àbí ní wọ́n ò fún ọ tẹ́lẹ̀ kó tó ni gómìnà ní ìsìn wọn máa ṣe ń jẹ ọkọ ẹ bó àfikọ́ ló ń ṣàlàyé inshallah ńgbà tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn àtẹ̀lé náà a máa ṣàlàyé tí wọ́n yẹn ṣùgbọ́n tàwa aláṣẹ wọn yìí tàwa nípò kan àbí kejì principle ti Islam ìpìlẹ̀ ní al-adlu wal-ihsan ṣíṣe déédéé àti ṣíṣe dáadáa tẹ ká má tan àwọn èèyàn jẹ ká má ní wọn lára ká má jẹ ajẹni nípa ká sì má ah, má ká má má ṣe dúkìá wọn báṣubàṣu ṣẹlẹ̀ islam ò faramọ́ káàdì mọ ìdájọ́ òdodo ìdájọ́ òdodo yẹn ṣe pàtàkì táwọn náà bí sọ lẹ́ẹ̀kan yẹn nítorí pé ẹni tí ó sì jẹ́ olórí gbọ́dọ̀ jẹ́ nìkan nínú ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn lèmi ò béèrè ká téèyàn bá ń pàṣẹ tí ò bá burú àwọn èèyàn nígbọràn sílẹ̀ mú ìyàtọ̀ ń bẹ láàrin líle àti bíburú mọ́fàlà nígbà tí ẹnìkan jalè kan fẹ́ gé ọwọ́ rẹ̀ nígbà yá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n wá rán Usama sí i ànábì torí pé wọ́n rí fànábì fẹ́ràn Usama kó báwọn ṣìpẹ̀ fànábì kí wọ́n má gé ọwọ́ arákùnrin kí lànábì sọ ànábì ní kódà tó bá jẹ́ Fatima ọmọ Muhammadu ló jalè ó máa gé ọwọ́ ẹ̀ ìyẹn ni wọ́n ń pè léèyàn èèyàn lè kí epo burú yẹn pé ó wà fẹ́m ìyẹn là ń sọ nípa aláṣẹ ẹni tí ò bá torí pé tí ọ̀rọ̀ bá ti di pé ká lo òfin kéèyàn ò bá jí ẹni tó nira ẹ̀ àwọn eléyìí wá wọ́n sọ tọ̀ ń wá èèyàn ò mọ̀ èèyàn ò ní fẹ́rẹ́ máa mú ìdájọ́ òdodo wá ara nǹkan tó sì ń bà ló jẹ́ nìyẹn nígbà tó o bá fi lò dájọ́ òdodo lórí ẹni tó bá di tẹlòmínà tó dé èèyàn tó ní fẹ́ lò torí pé ó ti mọ̀ pé ó lò lórí tẹni yẹn ṣùgbọ́n tó bá fi lò lórí ẹnìkan ó parí bó ṣe jọba àlú tó bá jẹ́ ọba àlú ni kíní ló ṣí mọ́ lórí lò lò lórí ọba àlú tó bá jẹ́ kọba àlú lọ ẹ̀wọ̀n tàbí ọba ìlú sanwó tán <laughs> gbogbo àwọn èèyàn ó sùn gbogbo ènìyàn ó sàn ṣòkòtò wọn kò sẹ́ni tí ó mọ̀ ṣàbúrú mọ́ lọ́wọ́ kò ṣàánú wa kò gbà fún wa èyí tá a eto yìí wá sí wa ní làákàyè tọ́lọ́run ni kò wá sí wa làákàyè lásìkò ìlàsọ yìí abẹ́lọ́run bá tó sọ fún wa àtàwọn atẹ́yìn jẹ́ abánabi wọlé ọlá kábànájì wọlé anábì wọlé ọlá jẹ́ kó ṣe wá láǹfààní láyé ní ní sáré àti ìgbàgbà